أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àlékún dáadáa bániṣe fúnlé ẹ̀kọ́ náà àti àwọn alákòóso rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ a tún ti dé láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wa fún yín pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa tí a jọ wà ní ilé ìgbohùn wa sílẹ̀ ní ibí lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa tí yóò ka alukoran fún wa òun náà ni Mustapha Alim bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أغدد عليه ورتل القرآن توتيلا ọlọ́run bá ní san akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀san olóore kó o sì bá ní fún un ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan tiwa náà ẹ jẹ́ ká tún gbọ́ kíkà látinú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa bìnrin zainab sherifdeen tí yóò bá ní ṣe bismillah عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين نصيحة كنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وأعمتهم رواه Muslim translation Abu Rukoya Tamim bin Aus Adari may Allah be pleased with him narrated that the prophet peace be upon him said Religion is sincerity. We said to whom? He said to Allah, His Book, His Messenger, and to the leaders of the Muslims and their masses, transmitted by Muslim. Lessons from the Hadith Islam encourages sincerity in worship and all facets of life. Two. It emphasizes the importance of general sincerity. Three. The teachings of Al Quran and Sunnah should be followed. Four. Muslims should contribute to the betterment of humanity five sincere admonitions should be rendered to muslim masses. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó sì jẹ́ ká jèrè wọn láyé àti ní ọjọ́ ìgbéǹde alkiyama ní ìtẹ̀síwájú nínú ètò wa ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún fẹ́ mú àkọlé míì wá níbi tí a ti máa ṣàlàyé àkọlé kan èyí tá a pè ní. E alimal'unun àwọn tọ́já sí wípé ọlọ́run ọba àlékè ọlá ó ń bínú sí àbí ọlọ́run ọba àlékè ọlá ọ̀sẹ̀bi lé wọn kí ni irú àwọn iṣẹ́ kan àbáwọn àṣesí kan téèyàn lè ṣe tó lè fa kọ́lọ́run ọba ọba àlékè ọlá kó má bínú sẹ́rú abẹ́lọ́ inú Ramadan la wà yìí tá à ń gbààwẹ̀ tá à ń jọ́sìn fún ọlọ́run lẹ́ni tó ń wáyọ̀nù rẹ tá a fẹ́ bínú rẹ ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àríbínú rẹ gbogbo ohun tá a ṣe tá a fi ríbínú wọ ọlọ́run ọlọ́run mọ̀ jẹ́ àlè débẹ̀ àfààní tá a bá ń sọ̀rọ̀ ìtò ní í ṣe pẹ̀lú aláàn ìmọ̀ sẹ́bilé ni ìmọ̀ bínú sí ni ìmọ̀ gbéni sépè àfààní tá à ń pè bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà káfi tàríìfù lógáwí ti linguistic meaning káfi yẹn sílẹ̀ si àáfàá ni ti n jẹ́bẹ̀ wúwà tọ́rùdù wàlì ìbọ̀ádù min òun náà ni kọjá sí pé ni jìnnà síkẹ́ ọlọ́run lílé ni jìnnà tẹ́fẹ́ sí ìkẹ́ ọlọ́run ká sọ pé kẹ́ ọlọ́run kò ní í jẹ́ téèyàn àṣé nǹkan ti ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ìtọ́jà máa ṣàlàyé eléyìí òun ni pọ́lọ́ ń tọ́dá sánmà àtilẹ̀ àwọn èèyàn kan ń bẹ tínú ń bí ọlọ́run sí ìṣesí kan nínú àwọn àṣesí eléyìí tó lè fa kí wọ́n rí ìbínú ọlọ́run ńlá ṣe ń ṣàlàyé fáwa tá a jẹ́ mùsùlùmí òdodo bí a ṣe ń gba ààwẹ̀ Ramadan tá a ti gbé àwọn ìwà kan àwọn ìṣesí kan nínú àwọn ohun tó lè fa kárìbínú ọlọ́run nínú àwọn ohun tó lè fa kọ́lọ́run ó gbéni ṣépè àbí kọjá sí pé ìgbéni ṣépè ọlọ́run ọmọ jẹ́ tiwa a ti jìnnà sí i tọ́ba wa rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ táwẹ̀ bá tún lọ tán ẹ̀ àdédé àwọn nǹkan yìí àáfàá ní nínú tá a gbọ́dọ̀ lọ gbọ́yé ní tó ní í ṣe pẹ̀lú ìbínú sí ni ìṣẹ́bilé ni ìgégùnlé ni àáfàá lọ́lọ́run tó dá sánmà àtìlẹ̀ ó lẹ́tọ̀ọ́ rẹ̀ lórí àwọn ẹrú ẹ̀ kan tí wọ́n bá tako ìlànà rẹ̀ àti òfin rẹ̀ bó ṣe já sí pàánú ọlọ́run ọ̀pọ̀ púpọ̀ ju ìyà rẹ̀ lọ torí ráhmọ́ ọlọ́run ó ju gọ́dọ́bù rẹ̀ lọ ó ju ìbínú ọlọ́run lọ tó ń ti bẹ́ẹ̀ náà ṣẹ̀rí àkọ́ṣán àwa tá a jẹ́ èèyàn káwa ò sọ́ra fún ìmọ̀ gbé èèyàn ṣépè ká sọ́ra fún ìmọ̀ ṣépè fún ni ká sọ́ra fún ìmọ̀ ṣẹ́bilé ni nínú àdíìsì abdullahi ọmọ masoud ọlọ́mùbá ni yọ́nú sí i ó ní ànábì wa sallallahu alaihi wasallam ó ní laisal mu'min bi to'an wàlà la'an wàlà fa'ish wàlà badhi ànábì ló ń tàn kèé solùgbàgbọ́ òdodo tó jinlẹ̀ ni kèé solùgbàgbọ́ òdodo lẹni tọ́já sí wípé ń máa bú ni ń máa yọ àléébù ara ẹni àbí máa ṣépè fún ni ń máa fi ní gẹ̀gùn àbí máa sọ ìsọkúsọ nípa ẹni àtàwọn tí ó bá tún jọ bẹ́ẹ̀ nínú àdìsí Abu Darda ó ní pànàbí sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí o àwọn tọ́já sí pé wọ́n máa ń gbéni gẹ́ àwọn tán máa ń gbéni ṣépè nílé ayé ń bì láàyè ṣùwádà wàlà ṣùfàá yawmal qiyamah wọn à ní sínú ẹni tí ó kúkú ẹ̀rí jẹ́ ikú tó jẹ́ pé téèyàn bá kú kò ní í ṣèṣirò ṣẹ́ lọ́dọ̀ ọlọ́run wọn à lè jẹ́ kan nurú àwọn èèyàn báyìí bákan náà wọn à lè ṣìpẹ̀ tó bá dijọ́ ọ̀gbẹ́ndé alkiyama ìmáàmù mùsùlùmù ló gbà wá àṣewọ́tọ́ ọjọ́ bàbá ìyá ìwọ náà wá sọ́ra níbi kọ́ ọmọ gbé ọmọ rẹ ṣépè ìwọ tó ọjọ́ mọ ìwọ náà yá sọ́ra níbi kọ́ ọmọ ìwà tí wọ́n ò fi máa gbé ọ ṣépè ṣùgbọ́n ìtọ́wá kàn wá lónìí òun làwọn ṣe sí kan àbí àwọn ìwà kan tí ò dáa tí ò bá lánàá ẹ̀sìn ọlọ́run mu tó yẹ káwa mùsùlùmí bá a ṣe ń ṣọ́ra fúnrú àwọn àṣesí nínú ààwẹ̀ Ramadan tí Ramadan bá tún lọ ẹ̀yà ajá jìnnà sí i nítorí pa arẹ́rì bóyá nínú Quran àbí sunna anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ti ń sọ fún wa pé ìṣesí báyìí ọmọ ń fa kọ́lọ̀hún bínú sí ẹrú ìṣesí báyìí ọmọ ń fa kọ́lọ̀hún gégùn lé ẹrú ká ṣọ́ra fún un ẹ jẹ́ ká máa mú ní kọ̀ọ̀kan a máa mú wá látinú àwọn àhàdíìfù ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn àáfàá bí wọ́n ṣe bá ní kó jọ ìwọ̀nba tọ́lọ̀ ń bá ní ká lè sọ lónìí a sọ a tún máa tẹ̀síwájú bi'idhnillahi ta'ala alákọ̀ọ́kọ́ ń bẹ̀ a mú látòrí àwọn àṣesí mẹ́rin kan tànàbí sallallahu alaihi wasallam tó kó jọ sínú hadith àáfàá wa Aliyu ọmọ àbí Tọ́lìb tí ìmáàmù Muslim ìmáàmù Nasa'i àti ìmáàmù ahmadu tí wọn gba àdìsí yẹn wá ó lànàbí ní làánà lọ́ọ̀ù man làánà wàlídẹ́yì ọlọ́run ṣẹ́bilé ọlọ́run gégùnlé ọmọ kan tí wàá ń ṣépè fáwọn òbí ẹ̀ ọmọ tọ́já sí pọ́ ń ṣẹ́bilé àwọn òbí ẹ̀ ọlọ́run bínú sírú ọmọ bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ọba ń bẹ lórí irú ọmọ bẹ́ẹ̀ ìyẹn jẹ́ ìṣesí àkọ́kọ́ nínú ń tá a gbọ́dọ̀ jìnnà sí ìwọ́tọ́ ọjọ́ mọ́ ọ̀ya abẹ̀rù ọlọ́run kọ́ ọmọ rí ègún ọlọ́run látara àwọn òbí rẹ̀ ẹlẹ́kejì wàhálà àna lọ́wọ́ mọ̀ndábà àlìgẹ́rì la ẹni tó bá ń pa ẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹni tó ń dúnbú ẹran bóyá fún òòṣà ó ń ẹran fún ògún ni ó ń dúnbú ẹran fún nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ọba lé ìbínú bẹ lórí irú ẹni bẹ́ẹ̀ àwa tá a ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ìmọ̀ apá ẹran kọ̀tọ̀ fún nǹkan míì àyàfi fọ́lọ́run tọ́já sí pòun náà lọ́sẹ̀dá àwọn ẹran yìí afẹ́ ṣènáwó súná ọmọ apẹran apá torí pọ̀ wà níbàámu sí tọ́lọ́run afẹ́ sọdún bọ́yọ́dún ìtúnu àwẹ̀ àbọ́dún iléyá labá pẹran àtàwọn tó tún jọba yìí nínú ẹ̀sìn kò sí ní tó burú ń bẹ̀ ká máa wá pẹran fún òòṣà ká máa pẹran fún pọ́lọ́run ọba àlékè ọlá ntọ́ba ti ta kótó ọlọ́run ọba àlékè ọlá agbọ́dọ̀ jìnnà sí i wàláàna lọ́ọ́ ùmàn áwà mọ̀ọ́dífà ẹni tó bá ń kún ẹni tó dàdà dálẹ̀ ẹnu ẹ̀sìn lọ́wọ́ ní tí ò sí nínú ẹ̀sìn ẹnìkan tì bọ̀ ẹnìkan mú wá ó ní pé ní tí ayé ń senu ó ní ní tásìkò gbànú àwa náà wá ń kún lọ́wọ́ láti promote àwọn tí èsàrẹ̀ ẹ̀sìn tí wọ́n ti bọnú ẹ̀sìn àṣẹ ègún ọlọ́run ó ń bẹ lórí onítọ̀hún ẹlẹ́kẹrin eléyìí tánàbí sallallahu alaihi wasallam tó sọ òun náà ni wípé wàláàánà lọ́ọ̀ù mọ́ngọ̀ yàrọ̀ mọ̀nàrọ̀ àrùdì ẹni tó ń yí àlàálẹ̀ ẹni tó ń tàǹpà báńdírì ilẹ̀ láàrin ilẹ̀ nìkan sẹ́nìkejì kódà kọ́mọ̀ ju ìǹchì ẹyọ kan lọ tírú ẹni yẹn mú ó lágbára níwájú ọlọ́run ọba àlékè ọlá a gbọ́dọ̀ ṣọ́ra ṣẹ̀ríà ọ̀fẹ́ kọjá sí wípé àwọ̀ ọmọ yí gbogbo àwa talẹ̀talẹ̀ náà ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run kọ́lọ́run ọba àlékè ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú àdìsí àáfàá wàhálì tá a sì rí nǹkan mẹ́rin dìmú ní ibẹ̀ ní ìyọ̀ǹda ọlọ́run a máa tẹ̀síwájú ní òru ọ̀la lórí àwọn almal'unun àwọn tọ́lọ̀ ń gbé ṣépè àwọn tọ́lọ̀ ń bínú sí àwọn tọ́lọ̀ ń fi gégùn látara àwọn ṣẹ́ẹ̀bù kan eléyìí tí ọ̀dà tí wọ́n ń ṣe ní ìwọ̀nba àsìkò tó kù ilé ẹ̀kọ́ muflihun ìbéèrè tá a fi síta àwọn tí ọlọ́run nìkan rí dáhùn dáadáa tílé ẹ̀kọ́ yìí sì fẹ́ fún wọn ní ẹ̀bùn a mú àwọn èèyàn mẹ́ta ọkùnrin méjì obìnrin ẹyọ kan ẹni alákọ̀ọ́kọ́ tó dáhùn rẹ̀ tó dáa púpọ̀ jù tó jẹ́ pé òun ló gba gbogbo ìbéèrè ń tán òun náà ni ọmọ ìyá wa ti ń jẹ́ ọládìméjì ibrahim akọ́ládé ọládìméjì ibrahim akọ́ládé nọ́mbà wọn ni zero eight zero six zero seven two eight two five seven ẹ̀bùn táwọn olùdarí ilé ẹ̀kọ́ ní ká fún yín ẹ gba jàlábíà tuntun kan bákan náà ẹ gba rìchaka di one thousand naira bákan náà ààrẹ tó tún gba ìbéèrè tá a fi ta òun ni abdulrozak selim pẹ̀lú nọ́mbà o oh eight one two five one six one nine one one ẹni yẹn náà gba ìbéèrè wa ṣùgbọ́n ẹni alákọ̀ọ́kọ́ ńlọ́gbàjú ẹ̀yin náà ilé ẹ̀kọ́ ní ká yín ní the di one thousand naira bákan náà ni arábìnrin wa aziza ibrahim láti odò ọba pẹ̀lú nọ́mbà zero seven zero three eight three three six zero six zero àwọn náà gba ìbéèrè wa àwọn náà gba the di one thousand naira àwọn mẹ́ta tí a mú nínú kúìsì tí a fi síta òun nìyẹn ìdáhùn sí àwọn ìbéèrè tí a ti fi sí ìta yẹn òun náà ni eléyìí nínú àwọn àkọlé tá a ti fi sọ̀rọ̀ ní ọdún yìí ara ẹ̀ ní pàtàkì ààwẹ̀ Ramadan ẹ̀kọ́ bí a ṣe ń gba ààwẹ̀ àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe nú àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara ẹ̀ náà ni àwọn iṣẹ́ ìyanu anabi muhammad sallallahu alayhi wa sallam ọmọ tànàbí bí wọ́n jẹ́ méje lára àbẹ̀rẹ̀ tá a fi ta ni alákọ̀ọ́kọ́ ni wọ́n ní qasim ara wọn ni ibrahim ara wọn ni abdullah fatima rukoya zainab àti umu kulthum oṣù islam oṣù méjìlá ojú ọ̀run méjìlá lòun náà alákọ̀ọ́kọ́ muharram safar rabiul awal rabiul thani jumada luhula jumada faniya rojab shaaban ramadan shawal dulqada dulhijja then àwọn khulafawu rashidun àwọn àròlẹ́mẹ̀rin lẹ́yìn anabi asalam afaawa abubakar ó kọ́ wọn ní abdullahi bunu uthman ẹlẹ́kejì umar bunu khattab ẹlẹ́kẹta uthman bunu afan ẹlẹ́kẹrin ali bunu abi tolib èyí ò ní dáhùn. bákan náà ilé ẹ̀kọ́ olóṣù mẹ́fà wa eléyìí tí ọmọ ajẹ́lẹ̀ ẹ̀kọ́ quran fáwọn àgbàlagbà yóò bẹ̀rẹ̀ ní july three àárín ọjọ́ monday sí ọjọ́ thursday láfi máa kẹ́kọ̀ọ́ láàrin aago márùn sí aago mẹ́fà àbọ̀ ká tún pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight fún ẹ̀kúnrẹ́rẹ́ entrance exam wa náà fáwọn tó fẹ́ darapọ̀ mọ́ wa alákọ̀ọ́kọ́ wáyé ní Saturday July one two thousand and seventeen ẹlẹ́kejì ó wáyé ní Saturday five eight èyàn August five two thousand and seventeen so tí ẹ bá ti ń pè wá a tún máa ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ akí gbogbo ẹ̀yin tẹ́ wá sí Ramadan lẹ́tọ̀ àná ní ọjọ́ sátidé ọlọ́run sàn ilẹ̀ sàn rẹ o àtolùdánilẹ́kọ̀ọ́ sàṣù Abraham tó láwàl jazakumullahu khairan ibi ìní àti máa dúró ní òru èní tí tí òru alátẹ́tùn máa pàdé wa èmi lọ́mọ yanilẹ́sìn Islam Rasheed Hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.